أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين المبعوث رحمة للعالمين صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين اللهم لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه واجعلنا ممن يستمعون القول فيتبعون احسنه وادخلنا برحمتك في عبادك الصالحين وبعد والسلام عليكم ورحمة الله وبركاته àdúpẹ́kú ọlọ́wọ́ ọba ọba tó sọ ẹ̀mí wa òwúrọ̀ yìí ìtẹ̀síwájú nínú tafsir al-Qur'an al-Karim tí ọlọ́run ọba kó wà pẹ̀lú wa. Àdúró nínú Súrọ́tù Tàbábùn áyà ẹlẹ́ẹ̀kẹfà. Àwọn òdìdè lónìí lórí áyà ẹlẹ́ẹ̀kẹjọ. Ọlọ́run ọba ọba ní kí ọlá sọ wípé أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم زعم الذين كفروا أن لن يبعثوا قل بلى وربي لتبعثن ثم لتنبئن بما عملتم وذلك على الله يسير فآمنوا بالله ورسوله والنور الذي أنزلنا والله بما تعملون خبير يوم يجمعكم يوم الجمع ذلك يوم التغابر ومن يؤمن بالله ويعمل صالحا يكفر عنه سيئاته يكفر عنه سيئاته ويدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها خالدين فيها أبدا ذلك الفوز العظيم والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار خالدين فيها وبئس المصير قال إني زعم الذين كفروا أن لن يبعثوا أما كفرين توقف لهم tí wọn gbàgbọ́ tí wọn jíṣẹ́ ńlá àlejò Muhammad sallallahu alayhi wa sallam wọn lérò pé báwọn bá ti kú tán wọn ò ní bí wọn dìde mọ́ èrò wọn ni pé kò sí àdínde ó ní balẹ̀ àwọ̀rọ̀ sí sọ fún wọn mo búra pẹ̀lú orúkọ ọlọ́wọ́ ọba mi làtúbọ̀ àkùnrin wàlláyé á di ní padà bẹ́yìn fún yín. ثم لا لتنبؤن بما عملتم ليلة بديدة أطل أطير ريتان بالعيش ذلك على الله يقين جزي ليبة تاكو أتكيكو إذا رجو بند القيامة أتكيكو إني ريتان بالعيش ذلك على الله yẹ̀sìn ohun tó kéré ni lọ́dọ̀ ọlọ́run ọba àfáà onímùyẹ́sàn قل ادعى الذين كفروا بالله باطلا أنهم لن يخرجوا من قبورهم بعد الموت àwọn tí wọ́n ya kẹfẹ̀rí sọ́nà wọ́n ń أنهم لن يبعثوا من قبورهم بعد الموت ipe a ní jí wọn dìde nínú kábàrí wọn lẹ́yìn ìgbà tí wọ́n kú tán ó láwọn ayò àrọ̀sùn sọ fún wọn ìwọ òjíṣẹ́ ọlọ́run bala wa rabbi la tukhrajun bẹ́ẹ̀ ni mo búra pẹ̀lú orúkọ ọlọ́run ọba mi wàláyé ájì ẹni pé a jì ní a sì gbé dìde nínú kábàrí yín ní kòbóòrè fún àfihà tẹ́ dìde láti inú kábàrí yín pẹ̀lú abẹ̀mí ثم لتخبرن بالذي عملتم في الدنيا àti fún ilé ìròyìn tẹ́ ṣe nílé ayé èyí tẹ́ ṣe ń kọ́kọ̀ àti èyí tẹ́ ṣe ní gbangba wàdáàdìká alàmọ́hìyẹ̀ sí ẹ̀yìn ṣíṣe bẹ́ẹ̀ ìrọ̀rùn lọ́gbádé fún ọlọ́run ọba kò nira pẹ́ẹ̀pẹ́ eléyìí ni èrò àwọn kèfèrí wọ́n ti rò pé ilé ayé náà ni ó ti parí gbogbo táwọn bá ṣe ilé ayé lọ parí sí so àdíǹde òsí bẹ́ẹ̀ sì ni òsí ẹ̀sán ìdínú tó fi jẹ́ pé ohun tó wù wọn ni wọ́n ń ṣe wọn àṣetọ́ lọ́rùn wọ́n ti lérò pé ilé ayé nìkan ló mọ zaama alladhina kafaru allan yub'athu àwọn kèfèrí nínú àwọn kèfèrí ará Mẹ́kà àtàwọn tí wọ́n jọ wọ́n nínú àwọn mùsùlùmí wọ́n lérò pé kò sí ìgbéǹde alkiyama torí pé lẹ́yìn ìgbéǹde ìṣirò iṣẹ́ ló kù èyí ò ní wọn ò sì fẹ́ wọ́n á lérò pé kò lè ṣe é ṣe gẹ́gẹ́ bí bí ọ̀rọ̀ wọn tí wọ́n sọ pé àìdá kúnlá tùrọ́bán fa inna la fi khalqin jadid nígbà tá a bá tiẹ̀ wá ti ti yẹ̀pẹ̀ wọ́n wá tó wá ṣe ìṣẹ̀dá tuntun ní ìfún wa bákan náà ni man yuhyi al-'idama wa hiya ramim eléwo ni ó ti gbé àwọn egungun tó ti jẹrà tó ti bu sínú rẹ̀ yóò tún gbé dìde pẹ̀lú ẹ̀mí wọ́n rò pé kò lè ṣeé ṣe ọlọ́run wa pa òṣìṣẹ́ rẹ̀ ànábì Muhammad sallallahu alayhi wa sallam ipe kọ́ da wọn lóhùn pẹ̀lú ìrònú ọ̀rọ̀ wọn àti tí wọ́n rò pé kò lè ṣeé ṣe qul bala wa rabbi la tub'athun sọ fún wọn pé mo búra pẹ̀lú orúkọ ọlọ́run ọba mi á jì í dìde wàlúwàlú. èyí ni pé qul lahum ayyuha ar-rasul al-karim ala sabil al-jazm wal-yaqin sọ fún wọn ìwọ òjíṣẹ́ ọlọ́run pẹ̀lú ìṣerénlẹ̀ tí ò sí ẹ̀mẹ́jì inú ẹ̀ pé irọ́ lẹ pa tẹ́ ẹ rò pé wọn ò padà wọn jì yín bẹ́ẹ̀ ni a ti ṣe ìṣirò sẹ́yìn lóòjọ́ gbẹ̀ngẹ̀ alkiyama eléyìí ni àyà ẹlẹ́ẹ̀kẹta àbí àmì ẹlẹ́ẹ̀kẹta nínú súra yìí tó ipò ọlọ́run àti ògo rẹ̀ tó fi hàn àbí eléyìí súra ẹlẹ́ẹ̀kẹta àbí àyè ẹ̀yẹ ẹlẹ́ẹ̀kẹta níbi tí ọlọ́run ọba tó kò tọ́jú pa àlẹ́bí kọlọ́mà wà rí wọ́n sẹ́ńdà bí láti ẹ̀yìn tó kó búra fún àwọn kèfèrí kó búra pẹ̀lú orúkọ ọlọ́run ọba rẹ̀ wípé ọjọ́ ọ̀gbẹ́lẹ̀ àṣẹyàmọ̀ òdodo ní kìí ṣe irọ́ bẹ́ẹ̀ sì ni kò sí èléjì ní ẹ̀ alákọ̀ọ́kọ́ nú ẹ̀ omi ọ̀rọ̀ ọlọ́ntọ́ ní wàyẹ̀tẹ́mbì únàká àhápọ̀lùhúwá قل إي وربي إنه لحق wọ́n bí ọ́ léèrè wípé pé lóòótọ́ ni ìjọ gbéga ìṣèyàmọ̀ ń bẹ pé tá a bá kú tán wọ́n ó kódà mo búra pẹ̀lú orúkọ ọlọ́run dáa ìnáwó làhàp dájúdájú òdodo ni wọ́n máa ń tún bímọ jùlíìn bẹ́ẹ̀ sì ni ẹ̀yìn olè ju agbára ọlọ́run ọba lọ. àyè ẹlẹ́ẹ̀kejì tọ́lọ̀n ti ní kí àlẹ́sà sálàm kó búra lórí ọ̀rọ̀ قل بلى وربي لتأتينكم أواكفري wọ́n sọ pé ìgbéga àlìkìyàmù ò ní wá ápẹ̀ máa dúró dé náà ní ìṣe tí ó wà kó ní bala wa rabbi sọ náà ni ááyà yìí ta kàtán záàmà lẹ́bí na káfárú alẹ́ yóò bọ̀ àfihàn قل بلى وربي لتبعثن ثم لتنصرن بما عملتم وذلك على الله يسير àwọn kèfèrí wọ́n ń ronú pé kò síjọ́ gbẹ̀lẹ̀ àìpẹ̀yàmà táwọn bá ti kú kẹrùn ún nígbà wọn dìde mọ́ sọ fún pé a wọn dìde búra pẹ̀lú orúkọ ọlọ́wọ́ ọba rẹ̀ àátò wá ṣe ẹ̀sán fún gbogbo ẹni ọba ṣe dáadáa ẹni ọba taburú náà àátẹ̀sán tó ga fún pọ̀ fún ọ̀rọ̀ náà tó ní ثم لتنبؤن بما عملتم wípé a tún fún yí ní ìròyìn tẹ délé ayé ṣe níbi àfihàn ní gẹ́gẹ́ bí ọlọ́run ti sọ níbòmí pé وكل إنسان ألزمناه طائره في عنقه gbogbo èèyàn pátá ńlá de ìwé iṣẹ́ rẹ̀ mọ́ lọ́rùn tí ó sọmọ pẹ́pípẹ́pí wà ló kiri jù láwù yóò máa kìyà máa ti kìtà àbàyàn kọ́wú máa ìṣúrọ̀ àwọn amújáde fún yóò jọ gbẹ̀dẹ̀ àkìyà máa tíra àṣẹ rẹ̀ tí ó gbà tí ó rí tó ti wà lákọọ́lẹ̀ àwọn ọmọ ọkọ̀ fún pé nípa kìtàbà kàtíra iṣẹ́ rẹ̀ kàfá bí lọ́pìtà yóò máa àlẹ́ká á sì ìbá ìwọ gan ó ti tó fúnra rẹ̀ ní olùdájọ́ ìwọ gan pé ìdájọ́ fúnra rẹ̀ kíra iṣẹ́ rẹ̀ ló wo bó ṣe rí tó dáa ní àbó tó mọ́ láti nàfà ìlàdìmọ̀ àlejò àwọn ọlọ́run tó ní wàdáríkà àlọ́lọ́ ilẹ̀ sí ìrọ̀rùn ló bá dé lọ́dọ̀ ọlọ́run ọba láti gbé yín dìde láti ṣe ìṣirò tẹ̀yìn láti sọ̀yìn lẹ́sọ̀ọ́. dáríkà yẹn àwọn àfáà ní ìṣára ni ó ń ìrọ̀rùn rẹ̀ kò í ṣe ń kí alẹ́ torí pé kò sí tọ́lọ́wọ́ ọba ò lè ṣe لأن العهادة أهون من الفتح torí pé kéèyàn ọbẹ̀rẹ̀ nǹkan ó nira ju kátútù ṣe lẹ́yìn bàtà ti ṣe tán ìgbà tí wọ́n ṣe tébù yìí kí wá ní ìtẹ̀dẹ́ ìkejì ó ti wá nira gẹ́gẹ́ bí ọlọ́run ti sọ pé wa daraba lana matalan wa nasiya khalqa ó ń ṣe àpèjúwe fún wa wípé báwo ni egungun tó ti bu nínú ilẹ̀ tó sì ti di ẹ̀pẹ̀ báwo láti sọ́dẹ̀ yẹn tí ó tún wá lẹ́mìí ọlọ́run ni wa nasiya khalqa wá ti gbàgbé ìfẹ̀dọ́ òun gan fúnra wọn fúnra rẹ̀ báwo la ti dáa pẹ̀lú ní ìyẹ̀pẹ̀ náà ni kọ́ọ̀lá mẹ́rin yóò fi ilẹ̀ ìbọ́ọ̀mọ̀ wàyí ọ̀rọ̀ lẹ́yìn ọwọ́ sọ pé ta ni yóò gbé òkú dìde lẹ́yìn ìgbà tí egun rẹ̀ ti bu tó ti jẹrà nù rẹ̀ ó yọ̀yí ha àlẹ́rí àìṣẹ́ ara awwala marra sọ fún pé ẹni tí ó gbé dìde òun náà ni ẹni tó kọ́kọ́ dá lálàkọ̀ọ́kọ́ tó nígbà tó ti lágbára àti ìdálá lákọ̀ọ́kọ́ rẹ̀ àjẹ́ pé ó ní agbára àti fúnfẹ̀dá rẹ̀ ọlọ́run sọ níbo ni wa ma khalqukum wala ba'thukum illa ka nafsin wahida ìṣẹ̀dá yín àti lẹ́yìn ìgbàtẹ̀ bá kú tán kágbé yín dìde kò nira ní kàkóso bẹ́ẹ̀ náà láti sọ ìpè ọyá ẹ dìde ẹ sì dìde bẹ́ẹ̀ náà قال تعالى ọlọ́wọ̀bání وهو الذي يبدأ الخلق ثم يعيده ọlọ́wọ̀bá olóṣẹ̀dá ẹ̀dá lálàkọ̀ọ́kọ́ níbẹ̀rẹ̀ ṣẹ̀dá onáà ó ti ṣẹ̀dá rẹ̀ padà lẹ́yìn ìgbà tó bá kú tọ́tọ́ bẹ̀rà وهو èyí ó gan fún tí ó ṣe fi ó ṣe àfihàn àwọn ẹ̀rí tó tọ́ ká mọ ọlọ́run ọba lọ́kan káàkì lọ́kan pàápàá káàkì gba ànábì Muhammad sallallahu alaihi wa sallam ní òjíṣẹ́ ọlọ́run ọba wọn wá láti ọ̀dọ̀ àwọn ẹrú rẹ̀ ni ìsinmi ọlọ́run ní fa'aminu billahi wa rasulihi fa'aminu billahi wa rasulihi wan nuri alladhi anzalna wallahu bima ta'maluna qadir ọlọ́run ní fa'aminu billahi wa rasulihi ẹ torí ìdí èyí ẹgbà ọlọ́run ọba gbọ́ àti òjíṣẹ́ rẹ̀ wan nuri alladhi anzalna àti ìmọ́lẹ̀ tá a sọ̀kalẹ̀ ó ní alukur'an wallahu bima ta'maluna khabir ọlọ́wọ́ ọba máa ń tẹ̀ ṣe yóò sì fún yín níròyìn tẹ̀ ṣe lóòjọ́ gbẹ̀ndẹ̀ àṣeyàmà. àfa onímùyẹ́sàr ó ní fa'aminu billahi wa rasulihi ayyuhal mushrikun ẹgbẹ́ ọlọ́wọ́ ọba bọ́ àti òjíṣẹ́ rẹ̀ ní mùsùlùmí ṣe ẹ̀yìn ọ̀ṣẹ́ bọ́ wàhtadu bil qur'an ẹ fi kùránì ṣiṣẹ́ tẹ kó lè tọ́ yín sọ́nà alladhi anzalahu ala rasuli èyí tá a sọ̀kalẹ̀ fún ànábì wa muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run والله بما تفعلون خبير لا يخفى عليه شيء من أعمالكم وأقوالكم ọlọ́run ọba ọmọ ntẹ́ ìṣe níṣẹ́ kò pamọ́ fún nínú ntẹ́ ìṣe èyí tẹ́ ń sọ lẹ́nu abẹ́ iṣẹ́ ti oríkì ara yín ṣe gbogbo ẹ̀ lọ́rọ̀ mọ̀ wọ́n wà mujazikum alayha yawma al-qiyamah bẹ́ẹ̀ sì ni yọ́ sẹ́yìn lẹ́sàn rẹ̀ lóòjọ́ gbẹ̀lẹ̀ al-qiyamah ohun tí a pẹ̀lú àánú àwọn omi omi ìmọ́lẹ̀ kí ni ìdí tá a fi sọ ní ìmọ́lẹ̀ torí pé ó ní wọ́n máa ń sí okùnkùn lójú aláìmọ̀kan wọ́n máa ń sí iyèméjì lójú èyí tí ń ṣẹbọ fọ́nà àti mùnáfìkì ìdínú ta ti pè ní ìmọ́lẹ̀ yọ́ sàn mọ́lẹ̀ fún tí ó fi mọ̀ pé inú òkùnkùn bámúbámú ló ń wà bẹ́ẹ̀ sì ni àìmọ̀kan ló pòun bákan náà iyèméjì tí ń ṣe nípa ọlọ́run àkẹ́bọ tí ń ṣe pẹ̀lú ọlọ́run ọba àti mùnáfìkì tèyí sọ̀rọ̀ tí ń ṣe ọlọ́run ọba ọ̀tàn mọ́lẹ̀ tí tọ́ba fẹ́ ìmọ́lẹ̀ náà gẹ́gẹ́ bí ọlọ́run ti sọ láyé ìbomi pé وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا ọlọ́run ní bá náà ni a ti ṣe wá ìṣúwà lẹ́yìn Muhammad sallallahu alaihi wa sallam láti ọ̀dọ̀ malaika Jibril a ń ṣe wá ìyá alámọ̀rí wa fún ọ léè tó ti jẹ́ pé ọ máa ń kàtẹ́lẹ̀ ò sì máa kọ ó ti ẹ̀ máa kí ní tí ń jẹ́ ìmáàlì tẹ́lẹ̀ kódà gan àwọn àwọn èèyàn rẹ̀ wọn àmọ́ kí ní ń jẹ́bẹ̀ lóòótọ́ èdè wọn ni ṣùgbọ́n wọn mọ́ walakin ja'alnahu nuran ṣùgbọ́n àwa ṣe Qur'an ta sọ̀kalẹ̀ fún aṣẹ́ ní ìmọ́lẹ̀ nahdi bihi man nasha'u min ibadina a máa fi mọ àwọn tó bá wù wá máa fi mọ̀ wọ́n wọ́n mọ̀ pé ìmọ́lẹ̀ ni wọ́n lè rí ọ̀nà tó tọ́ ọ̀nà tó dáa gbà. ìtumọ̀ ni pé tẹ bá mọ̀ pé ń ta sọ fún yé ẹ̀yin ọ̀tẹ̀bọ ẹ fi ẹbọ ṣíṣe sílẹ̀ ẹbọ ọlọ́run ọba gbọ́ àti òjíṣẹ́ rẹ̀ ìgbàgbọ́ òdodo bẹ́ẹ̀ sì ni ẹgbà alkùnránì gbọ́ èékà sọ̀kalẹ̀ fún òjíṣẹ́ rẹ̀ òjíṣẹ́ wa nẹ́bí muhammad sallallahu alaihi wasallam ليكون هذا معجزة ناطقة بصدقه torí asọ̀kalẹ̀ kó wọ́n máa jẹ́ kọ́ máa jẹ́ mọ́jíza fún ẹ̀rí wípé àtọ̀dọ̀ ọlọ́run ọba ló ti wá lẹ́yìn eléyìí lọ́lọ́run ọba ó wá ń kìlọ̀ wípé káwọn ẹ̀dá kí wọ́n mọ́rò pé ọlọ́run ọmọ ń táwọn ṣe gbogbo ẹ̀ lọ́lọ́run ọba náà wọ́n lọ òbí máa tá àmà ní ọ̀nà sàbíìrì gbogbo ń tẹ̀sẹ̀ níṣẹ́ gbogbo ẹ̀ lọ́lọ́run ọba náà kò sí ń tọ́pamọ́ fún nínú iṣẹ́ yín yóò ṣe ìṣirò iṣẹ́ yín fún yín yóò sì san olúkúlùkù lẹ́sàn èyí tó bá rí oore ohun tó ṣe lórí èyí tó bá sì rí aburú òun náà kì í ṣèyàn jẹun tó náà ṣe lórí àwọn tí wá rí oore yẹn ọgbà àdẹ̀rà láti sí ọlọ́run tí wá nínú wọn àwọn rí ìdàkejì rẹ̀ nínú iná ní ibùdó ọlọ́run kó sọ wá ń bẹ̀ torí èyí اني يوم يجمعكم ليوم الجمع ذلك يوم التغاب ومن يؤمن بالله ويعمل صالحا يكفر عنه سيئاته يكفر عنه سيئاته ويدخله جنات تجري من تحتها الأنهار ويدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم قال ليوم يجمعكم ليوم الجمع ọjọ́ tí ọlọ́wọ́ bá yóò kó ìjọ ní ọjọ́ òkújọ ọjọ́ tí ọlọ́wọ́ bá yóò kó ìjọ ní ọjọ́ òkújọ dáríkà yóò mọ̀ sàgáàbù ọjọ́ náà ò ní ọjọ́ òfò ọjọ́ àdánù ọjọ́ táwọn ẹlòmíì ò jèrè sọ pé èrè tí ó dùn lọ́yọ̀ tó méjèèjì lọ́wọ́ àjọ náà ẹlòmíì lọ́ pàdánù gbogbo tó gbélé ayé kò pátá gbogbo ìtẹ̀lé tó gbélé ayé gbogbo ẹ̀ ni ó ẹ̀ kò ní rí nǹkan kan tí ó mú wájọ́ gbẹ̀gbẹ̀ àṣeyàmù ẹlòmíì sì ní èrè lòun ó jẹ wa man yu'min billahi wa ya'mal salihan ẹ ráwọn tí ó béèrè ó ní àwọn tí wọ́n gba ọlọ́run ọba gbọ́ tí wọ́n ti fẹ́ ẹ̀rẹ́ àwọn tí wọ́n yóò kẹ́kẹ́ rà á lóun fẹ́ yìí àti àwọn àṣìṣe tó ṣe á parẹ́ fún un. ويدخله جنات تجري من تحتها الأنهار àwa ti sínú ọgbà àdẹ̀ra èyí tí akéré lọ bú odò tó ń sàn lábẹ́ rẹ̀ kọ́ọ̀lì bí ilẹ̀ fi hà abàdà léèkún wọn máa gbé nínú rẹ̀ láíláí lére dáàlìkà ìfọ́nkù àbí eléyìí ó ní èrè tó tóbi jù eléyìí èrè tó tóbi jù àfá onímù yẹta wọ́n ní ògbóòrò yawm al-hashr alladhi yahshuru Allahu fihi al-awwalina wal-akhirin ẹran ti ọjọ́ tá a dà ibi ẹran tá a dà gbogbo ẹ̀dá pátá tá a dà wọ́n lọ sórí ilẹ̀ tá a ti ṣèdáwọ́ ìdájọ́ wọn tá a wàá dà wọ́n lọ bí ẹran àwọn èèyàn àkọ́kọ́ àti tìkẹ́yìn pátápátá tí ò tẹ́ tí ó fẹ́ kù. ذلك اليوم الذي يظهر فيه الغبن والتفاوت بين الخلق ọjọ́ náà ó ní òfò yóò kojú hàn láàrin àwọn èèyàn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ lọ ẹlòmíì sì ní èrè ló wọ́n jẹ فيقبل المؤمنون الكافر والفاسق mùmínì àwọn wàá jèrè lórí àwọn kèfèrí àti fásitì àwọn òbílẹ̀ jẹ́ فأهل الإيمان يدخلون الجنة برحمة الله أو نبضاء وهو إنو الجنة وبادراء يدوك الله ودا وأهل الكفر يدخلون النار بعدل الله أي روى قدري أو ونونا فلو ديدي الله ودا justice tí ò sí ẹ̀jẹ̀ nú ẹ̀ wọ́n mọ̀ ìlú billahi wa ya'mal salihan gbogbo ẹnikẹ́ni tí ó bá gba ọlọ́run ọba gbọ́ tó sì ti sẹ́ẹ̀rẹ́ ìyàmpò ánìmọ̀dé lóògùn àwọn àṣìṣe tó ṣe àwọn ẹ̀ṣẹ̀ tó dá ọlọ́run ọba ó parẹ́ fún yóò forí ẹ̀gbẹ́ ويدخله جنات تجري من تحتها قصورها من تحت قصورها انهار يوعى في بعدرا èyí tí odò ń sàn lábẹ́ rẹ̀ khalidina fiha abada wọ́n máa gbébẹ̀ lọ títí láíláí ذلك الخلود في الجنة هو الفوز العظيم ìgbẹ́nu rẹ̀ láíláí tí ò ní jáde máa ń dáadáa lórí tó tóbi jù ó ní èrè tó tóbi alẹ́bí la fọ́wọ́ bá àdàwọ̀ kò tún fẹ́rẹ̀ ní ìfòtútù máa yẹ́wùmú yẹ̀tùmá okùn ní yẹ́wùmú ìjọ́m ọjọ́ tọ́lọ́run ọba tí ó kò ń jọ lóòjọ́ òkójọ wọ́n ní yẹ́wùmú ìjọ́m huwa yẹ́wùmú ìkìyàmà ọlọ́jọ́ àìkìyàmà kí lọ́pàá tí wọ́n fi sọ ní yẹ́wùmú ìjọ́m ọjọ́ òkójọ lẹ́yìn náà يجمع فيه الأولون والآخرون في صعيد واحد torí pé a kó àwọn èèyàn àkọ́kọ́ àtàwọn èèyàn gbẹ̀yìn sórí ilẹ̀ kan náà يسمعهم الداعي وينفذوهم البطر olùpẹ̀pẹ̀ yóò jẹ́ kí wọ́n gbọ́ gbogbo òpin tí wọ́n ń pè bẹ́ẹ̀ ni gbogbo wọn lọ́wọ́ ọ̀rọ̀ báyìí lórí ilẹ̀ kẹ́nà كما قال تعالى جل جلاله في صوته قل إن الأولين والآخرين لمجموعون إلى ميقات يوم معلوم sọ fún wọn pé ẹni àkọ́kọ́ àti àwọn ẹni ìgbẹ̀yìn lámàjìmọ̀ òrùnà á kò ọjọ́ pátá ìlànà ọ̀sìn yawmin ma'lum sí ààyè kan ní ọjọ́ táwọn kan mọjọ́ náà ọwọ́ àdùkan la mọjọ́ náà kò sẹ́nu ní ìfúnfún màmá nígbà àwọn kẹfẹ́rí sọ pé wọ́n dáa tí wọ́n bá ti ẹ̀sí àwọn atára kẹfẹ́ fún tí wọ́n bá jí wa dìde àwọn bàbá ńlá wa táwọn ti ń kọ́ ọlọ́run ní sọ fún wọn ilẹ̀ awọ́lé iná wọn àwọn ẹni àkọ́kọ́ àti àwọn ẹni ìgbẹ̀yìn lábẹ̀sùn gbogbo sí àyè kan duro yau na yẹ́wò ọjọ ọjọ́ tá a mọ̀ tí ò fẹ́ tọ́ ojú ọ̀rọ̀ lọ. ọlọ́run ti tó sọ níbo ní dáríkà yẹ́wò mọ̀ wà ọjọ́ o ọjọ́ náà ni àwọn ènìyàn ọba ọjọ́ yẹn ọjọ́ àpẹẹrẹ ni. ọjọ́ tí ojú yóò rí nǹkan tí ò sí ìrírí ọjọ́ ẹ̀rí ni tí oríkì ara tí ó máa fún ẹni ó ní oríkì ọ̀run fún iṣẹ́ tó ṣe بكنا على القريب من فكل إن الأولين والآخرين لمجموعون إلى ميقات يوم معلوم وتكايلين tó fi hàn jù lórí mọ̀ọ́dú ìdáǹkọ̀rọ̀ lórí ẹ̀ òní àyà tó wà lọ́sọ́rọ́ tó ṣúra ọlọ́run ni wàtúndìrú yawm al-jam'i la rayba fihi tó ṣe ìkìlọ̀ fún ọjọ́ òkójọ kò sí èméjì náà fariqun fil jannati wa fariqun fis sa'ir apá kan ní wọn inú àjẹ́ náà bẹ̀rẹ̀ sí àwọn ọ̀rọ̀ kejì àwọn inú náà ni wọ́n lọ فمنكم مؤمن ومنكم كافر torí pé nínú orí àwọn mòmìnì ń bẹ àwọn kèfèrí náà tó wà torí ìdí èyí kìlọ̀ fún wọn yóò mọ̀ ìjẹ́mì ọjọ́ ìjọ ọjọ́ ìkójọ láàárọ̀ ìgbà kò sí èméjì náà fọ̀rí kùn apá kan àwọn ọmọ gbé nínú àjẹ́nà ọlọ́run kọ́kọ́ wá ní kíkọ́ tó wá sí síbẹ̀ wọ́n parí kò sì sàárì apá míì àwọn inú mẹ́nu wọn lọ ọlọ́run kọ́kọ́ wá mọ̀ zaalika yóò mọ̀ sàbáhùn òní ọjọ́ èrè àtọjọ́ àdánù ọjọ́ èrè àtọjọ́ àdánù òní àtìsàbáhùn kí nìdí torípàwọn kẹfẹ́ rí اشتروا الحياة الدنيا بالآخرة أولا إلي أليك أوريك أولو وشر أخر لي أليك فخطرت صفقتهم ودكتوا أجاك وتأخر بي لي أليك أوتي لوري ولم يربحوا فيها وليك كزوج لوري والمؤمنون باعوا أنفسهم بالجنة أي روى مؤمنين àwọn ta ẹ̀mí ara wọn fún ọba àjẹrà ni sọ̀rọ̀bì hapsọ́pọ̀tù lèdí ni wọ́n ti bèrè wọ́n máa káàmì kọ́sìrì àwọn ọ̀jẹ́ ni wọ́n ọ̀jẹ́ ni wọ́n wà nínú àwọn tó ṣòfò. ìmáàmù kọ́kùnrí ó ní yọ́ọ̀mù tàgọ́bùn ayé yọ́ọ̀mù kìyàmù yọ́ọ̀mù tàgọ́bùn yẹ olùjọ́ bẹ́ẹ̀ وسمي يوم القيامة بيوم التفاضل ìdí tí wọ́n fi sọjọ́ gbégbé àkèyàmà wọ́n fi sọ lóòkọ pẹ̀lú pé olùlọ́jọ́ ẹ̀tàkọ́bùn ọjọ́ òkú àti ọjọ́ èrè لأنه اليوم الذي يغبن فيه آل الحق آل الباطل torí pé ọjọ́ náà ni àwọn ẹni òdodo wọ́n jẹ èrè lórí àwọn ẹni ibú àwọn ẹni ibú àwọn wà á kókò tiwọn so nígbà wọn náà dárúkọ àta òfò àti èrè ọwọ́ aṣọ àwọn owó ni wọ́n béèrè náà àwọn àmì àwọn owó làwọn tí ẹni òfò ọ̀hún lọ́lọ́sí ní mẹ̀yìnlẹ̀ ìdèláì wọ̀yá àmàlùsọ́rí án yóò kẹ́fẹ́ àmì ìkẹyì àti lọ́dí ìparí ẹ̀. من آيات آية ليكوا آية- آية ظلم والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار أو فاقطي حقيقة أفو في الجنوب وقتن جاء القيامة ونسي بجدوا الإيمان الصحيح في أن أجفع صلى الله لا يدخل أحد أحد الجنة إلا حري مقعده من النار لو أساء ẹnì kankan ò ní wọnú ọgbà àìjẹ́nà àyàfi tó fi hàn pé wọ́n kán ibùgbé rẹ tẹ́lẹ̀ nínú iná ibùgbé a ti sílẹ̀ kọ nínú iná ìbájẹ́ pé ọ̀pọ̀ náà wọ́n bá gbọ́ ibi tó ọ̀nà gbé ni ń bẹ̀ yọ̀ wà wọ kọ̀wá sí ẹni mẹ́ta yẹ́kùnlù náà tí ó wọ̀ náà ilà orí àmàfàdà òun ilẹ̀ jẹ́nà láwọ́ àṣàlẹ̀ a fi hàn òun náà ibùgbé rẹ̀ nínú àjẹ́nà ìbájẹ́ tó ń fi rere ni. ليكون عليه حسرة تركي أفو أباما قل الطب له قل ilé rẹ̀ kọ́ wà ní àlùjànnà yóò ilé àwọn ará aná kọ́ wà ní àlùjànnà tani ó dèrè rẹ̀ ó ẹ̀ àwọn tí wọ́n wọ ni wọ́n jogún ilé wọn kọ́ wà ní àlùjànnà àwọn tí wọ́n wá wọ lẹ́wọ̀n àmì àwọn tó wà àlùjànnà ilé tí wọ́n nínú náà àwọn ètò tó wọlé àwọn ni wọ́n wà òfun lórí òfun náà ni so ó ní wọ́n pè ní ọjọ́ ọdụ ọjọ́ àdánù ọjọ́ èrè àwọn ọ̀pọ̀ ó jèrè àwọn ó ti pàdánù so eléyìí ni yọ̀wùn sàkọ́ọ̀bù lẹ́yìn náà ọlọ́run wá ṣe àfihàn àwọn àwọn jèrè ọlọ́ni wàmọ̀ yu'min billahi wa ya'mal salihan gbogbo ẹni tí ó bá gbọ́ ọlọ́run ọba gbọ́ ní ti pàápàá tó sì ti tẹ́ ẹ̀rí èyí ni pé tó tẹ̀lé àlejò Muhammad sallallahu alaihi wa sallam torí pé tẹ́ ẹ̀rí oníṣẹ́ tá a ṣe tó ṣe déédéé pẹ̀lú ẹ̀kọ́ àlejò Muhammad sallallahu alaihi wa sallam yukaffir anhu sayyi'atihi ó lè ṣàṣìṣe ó lè dẹ́tẹ̀ àmọ́ àbí èyí tí ọ̀nà àbàjá gbogbo yẹn ọlọ́run ni á parẹ́ fún àforí ẹ̀dùn. ويدخله جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا àwọn akúwọnú àìjẹ́nà ọba àdẹ́ra èyí tí odò ń tẹ̀ lábẹ́ yóò wá máa gbénu rẹ̀ lọ́gbẹ́rẹ́ dáàrí tẹ̀lifọ́ǹdù làwọn eléyìí ni èrè tó tóbi jù والذين كفروا وكذبوا بآياتنا أيروا توتك في صلاة فترى لهم بلغا أولئك أصحاب النار أولا لنينا إنونا وما بين خالدين فيها وما بين نور بري وبئس المصير وما برد لأقدسك وقدسك عطاء يذكر عني والذي جحدوا أن الله هو الإله الحق àwọn tí wọ́n kọ̀ tí wọ́n gbà ipe ọlọ́run ọba oní ọba òdodo wàtẹ́gbàbù bídàlá ìrìn rububiyyatihi wa barahini uluhiyyatihi allati arsala biha rusulahu wọ́n wá pe ẹ̀rí tọ́lọ́n tí ń jọ́lọ́n wọ́n pe ẹ̀rí tọ́nà ti ń jẹ́ àṣọ nínú ìjọba rẹ̀ wọ́n pè ní rọ́ èyí tí àwọn òṣìṣẹ́ wọn mú wá fún rẹ̀. Ulaika ahlun nar àwọn yẹn àwọn ẹni iná fi nà fi hà abàdà wọ́n máa gbénu rẹ̀ lọ gbére wàtá al-marja alladhi sọ́ọ̀rù ilé ó burú kíkọjá ẹ̀. ní apadà tí tí wọ́n padà sí tẹ́lẹ̀ wọ́n ti ń gbénu mansion nínú ní láyé ac wà ní ilé wọn kò sí tí ò sí iná twenty four hours wọ́n wà padà sí àpadà sí ibú ọlọ́mọdé rí wọ́n hùwà jahannam ó ní iná jahannam. Háyà méjèèjì ó fi hàn pé àwọn olórí ilé àti àwọn olórí ibú ó ṣe ìtumọ̀ tọ́lọ̀ ń pè ní àtìkàhọ́bù so ọlọ́run wá pé àwọn olórí ilé wípé àwọn nìkan gbàgbọ́ pẹ̀lú ọlọ́run ọba tí wọ́n sì gba òjíṣẹ́ rẹ̀ gbọ́ ọwọ́ láwọn olórí ibú àwọn ni ẹni tí ó gbà gbọ́ wọ́n ya pèpè rí sọ́nà ah, lókùn àtọwà ń bí nígbà tí ọlọ́run bá sọ̀rọ̀ àwọn múmi ni ó ní wàmọ̀ ìlú mìlìlá ẹni tí ó máa gbàgbọ́ pẹ̀lú ọlọ́run ọba torí pé fíìmù nìkan rẹ̀ ni nígbà tí ó sọ̀rọ̀ àwọn akẹ́kọ̀ọ́ rí ó ní wàlúùdàbí ìlà káfàá ṣùgbọ́n àwọn tó ya kẹ̀kẹ́ yìí pẹ̀lú fíìlì máa bí. àwọn àfáàní hikma tó wà níbí ni pé kó lè kí ìtumọ̀ ọ̀rọ̀ náà kó lè jẹ́ pé gbogbo ẹnìkẹ́ni tí ó gbàgbọ́ nínú àwọn tó ya kẹ̀kẹ́ yìí sọ́nà tí wọ́n sì pe ọ̀rọ̀ ọlọ́run ọba rírọ́ á fi wọn sínú ọgbà àbẹ̀rà èyí ni pé wọ́n padà wàá gbàgbọ́ lẹ́yìn ìgbà táwọn gan jẹ́ kéèké rí tẹ́lẹ̀ síwájú pé ó tó kú ṣùgbọ́n ní tí ó ya kéèké rí nínú ìmọ̀ẹ́bí òun torí pé àní àní sáǹfẹ̀ pẹ̀lú kéèké rí láéláé àtìgbà tó bá kú nígbà ọba kú yẹn gbàyẹn láfẹ́fẹ́ wá sọ pé ọ̀ eléyìí ó ti bàtà kéèké tó máa lẹ́nu torí pé wà máa tú wọ́n mú kò fà wọ́n kú wọ́n wà ní kékeré náà ọlọ́ni ما أصاب من مصيبة إلا بإذن الله ومن يؤمن بالله يهد قلبه والله بكل شيء عليم ما أصاب من مصيبة إلا بإذن الله gbogbo mùsíbà tí ọkàn ẹni fọ́ ọ̀kan ní orí ayé ọkàn ẹni pẹ̀lú ìyọ̀gá ọlọ́run ọba torí pé nǹkan kan ò lè ṣẹlẹ̀ sí láì mọ̀ sí ọlọ́run ọba. so gbogbo aburú tí ọkàn ẹni kankan ní ayé gbogbo ẹ̀ pátá pẹ̀lú ìyọ̀gá ọlọ́run ọba ni àti ìdájọ́ rẹ̀ ó sì ti ṣe kádàrá rẹ̀ lójú òṣèré rẹ̀. wọ́n mọ ìlú gbèǹdè láàyè ní àdè kọlbà ṣùgbọ́n ní tó bá nígbàgbọ́ ọlọ́wọ́ bá yọ tọ́ ẹ̀mí rẹ̀ lọ síbi sùúrù àti gbígbà ọ̀nà lórí ntọ́ba wallahu bi kulli shay'in alim torí pé ọlọ́wọ́ bá ọba olùmọ̀ ní ọmọ gbogbo nǹkan. àfa onímọ̀ yẹ kan onímọ̀ àkọ́bà ahadan ṣẹ́yìn omi mọ̀kúrú yàkúlù bí به إلا بإذن الله wọ́kọ̀bọ́ وقدره wọ̀kọ́dàrí kò sí nǹkan kan tí ó ba ẹnìkan ní tọ́kàn rẹ̀ ọ̀fẹ́ àyàfi kọjá pé pẹ̀lú ìyọ̀dá ọlọ́run ọba ló fi bá àti ìdájọ́ ọlọ́run ọba tó ti kọ́ọ́lẹ̀ láti bẹ̀rẹ̀ wá síwájú tó tó dáa àti àkọọ́lẹ̀ ọlọ́run ti ń bẹ lórí ẹ̀ lọ́jọ́ tí mo fi bá náà bá. ومن يؤمن بالله يهدي قلبه للتسليم بأمره والرضا بقضائه ṣùgbọ́n ni wọ́n bá nígbàgbọ́ sọ́nà rẹ̀ ọlọ́run yóò tọ́ ẹ̀mí rẹ̀ sójú ọ̀nà orí àti pàtó náà pé kíní yóò àtọ̀dọ̀ ọlọ́run lọ́dún tó ti wá yóò gbà fún ìdájọ́ ọlọ́run ọba بطنا ويهديه بأحسن الأقوال والأفعال والأحوال لين دا أبو دخل قولين صورة يودا صلوا قولين سواو قولين صبا بيني قولين برجته لأن أصل الهداية للخلق torí pé gbòǹgbò ìmọ̀nà inú ẹ̀mí lọ́wọ́ والجوارح سبع أولك على أنت لقني والله بكل شيء عليم ولو وضع أضل مضب ثاني لا يخفى عليه شيء من ذلك وفي مصطفى مطلع له torí bí èyí gbogbo aburú tí ọba kan ẹnìkan yálà lórí ẹ̀mí rẹ̀ ni àbí lórí dúkìá rẹ̀ ni àbí lórí àwọn gbogbo ẹ̀ pátá ìdájọ́ ọlọ́wọ́ ọba ni bẹ́ẹ̀ sì ni kádàrá rẹ̀ ni bọ́lọ̀ ti fẹ́nu pẹ̀lú yọ̀dá ọlọ́run ló ti fẹ́lẹ̀ لأن كل شيء بقضائه سبحانه وقدره torí gbogbo nǹkan pátá pẹ̀lú ìgbẹ̀dọ̀ ọlọ́wọ̀ rẹ̀ ni. ومن يؤمن بالله يهدي قلبه وهو بكل شيء عليم gbogbo ẹnikẹ́ni tó bá gba ọlọ́run ọba gbọ́ ọlọ́run yóò tọ́ ọkàn rẹ̀ lọ sójú ọ̀nà tó tọ́ ayé man yu'min billahi ta'ala imanan haqqan yahdi qalbahu ila sabr al-jamil gbogbo ẹni ọgbọ ọlọ́run ọba gbọ́ ọlọ́run yóò tọ́ ẹ̀mí rẹ̀ sójú ọ̀nà sùúrù tó dáa wa ila al-istislam li qada'ihi subhanahu àti pé kó lè jupá ju tẹ́lẹ̀ kan náà níbi ìdájọ́ tó tẹ́lẹ̀ lórí lè ánà ìmánu hù sọ́ọ̀dẹ̀ tó ń pé ìmánì rẹ̀ ìmánì òdodo ni yẹ̀dàánù yà àtàkùnà ánàmà àkọ́bàwù lẹ́mìọ̀kùn lè ṣe àwọn àwọn gbogbo tí ó sì gba tẹ́lẹ̀ náà dáadáa ọlọ́wọ̀ ọ̀pọ̀ pé ọba ìdínú tó fi fòrò gbogbo bí ó ti ń yìnbà ọ̀nà etí mi nígbà tí ọ̀nà mi ọ̀kọ́ wípé yọ ọ̀bà ọ̀ torí pé ìtọ́nà ọ̀bá kan ṣe ọ̀bà kò ní bọ̀ wallahu ta'ala alimun bi kulli shay torí pé ọlọ́run ọba ọba olùmọ̀ gbogbo nǹkan ni la yakhfa alayhi khafiya kò sí nǹkan kan tó pamọ́ fún ìlú áfíwádà ti sàmà ilẹ̀ ní àbókè ni kò sí ìtọ̀pamọ́ fọ́lọ́wọ́ bá. àbá ìgbọ̀kẹ̀kì nínú tàṣírí títí ẹ̀ ó ní ọ̀rọ̀ ọlọ́run tó ní wàmọ̀ ìlú mẹ́bẹ̀láì yá sí kọ́ńdà ó ní ayé mẹ́n àtọ̀ bá tún wò sí ibà gbogbo ẹni tí aburú kan bá kàn tí mo sì ibà kan bá bàá فعلم أنها بقضاء الله وقدره هو ما يقول إذا دون الله kádàrọ ọlọ́run ọba ni fàkọ́bàrọ̀ ọwá mùsùlùmí wà kẹsàbà ọwá wáládá látọ̀dọ̀ ọlọ́run ọba lórí aburú tọkàn wà tẹ́sílẹ̀ màrí kọ̀dọ̀ rẹ̀ ó ju pájú tẹ́lẹ̀ fọlọ́run ọba lórí ìdájọ́ ẹ̀ hádà máwò kọlbà ọlọ́run yóò kọ́ ẹ̀mí rẹ̀ sójú ọ̀nà wà àwọ̀bọ̀ wà á gbà fáta nínú dúnìyà gbogbo tó kọlu nínú ilé ayé nípasẹ̀ mùsíbà yẹn ọlọ́run ọwọ́ apáàrọ̀ tó dáa jùlọ fún un sùúrù tó ní àti gbígbà fọlọ́n ìtọ́gbà gbà ọlọ́run èyí tó dáa jù bẹ́ẹ̀ fún un. yìí tó ń ṣe àfihàn pé gbogbo nǹkan tó bá bá mú nìyí ní pẹ̀lú ìyọ̀dọ̀ ọlọ́run ọ̀dà ni. ṣùgbọ́n a mọ̀ pé kó ṣe rí náà ni. bákan náà gbogbo tó bá bá a lóore náà gbogbo ẹ̀ náà pẹ̀lú ìyọ̀dọ̀ ọlọ́run ọ̀dà náà ni. bákan náà bó ti rí ni. àìsà àìdáni àbí oore ni gbogbo ẹ̀ pátá látọ̀dọ̀ ọlọ́run ọ̀dà ṣùgbọ́n ìdí ti ṣe nọ́ọ̀sì lórí mùsíbà nìkan bí ó ní kó lè fi àfihàn pé gbogbo nǹkan tí máa dé bàjá nílé ayé pẹ̀lú ìyọ̀kan ọlọ́wọ̀ ọba ni torí pé ìṣẹ̀dé èèyàn kò nífẹ̀ẹ́ sí aburú kankan kọ̀ọ̀kan kò nífẹ̀ẹ́ sí mùsíbà bẹ́ẹ̀ ni ọkàn rẹ̀ ọ̀fẹ́ ọkàn ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ náà kò sí bá a máa bá a. bẹ́ẹ̀ ni kìí ṣe nínú agbára rẹ̀ láti ré mùsíbà yòókù lórí ara ẹ̀. ṣùgbọ́n oore tó re bákan ní ìsìn ó lè máa sọ pé ìgbìyànjú òun ni oore fi débò ṣùgbọ́n ní nǹkan ò sọ pé mùsíbà kan bá mi ìgbìyànjú mi ló ti báyìí àyàfi kó lóore tó bá mi ìgbìyànjú mi nìyí yóò ti gbàgbé pé gbogbo ẹ̀ pátá àtọ̀dọ̀ ọlọ́run ọba náà ni ìdí mò ń tọ́ náà ti ṣe pẹ̀lú lórí gbígbà nìkan bí torí pé òun ó máa dé báyẹn pẹ̀lú ọ̀nà pé gbàgbàlíyà ni lẹ́tọ́rà ìwé gẹ́gẹ́ bí kárùn nígbà tí tó lọ́rọ̀ tán tó débi ó dé ó ní ìnáma òfin tùrú àlà ìlmì ìlmì gbogbo ọ̀rọ̀ yìí ní tí mo fi kó jọ ìmọ̀ ọgbọ́n tó ń bẹ lórí mi ló dé kó owó ọ̀dọ̀ ọ̀rọ̀ yìí jọ ó ti gbàgbé pé ọlọ́run ló fún mi. كلمة يهدي قلبه من قراءة لي يأدأ يأدأ قلبه يأدأ قلبه وسواله يهدأ قلبه قلبه فلو الأمزع باب القلب وترفعه لتما كناني شريفة mùsíbà tí ó bá báyà kò lè kòyàn rú tòun tó bá ti mọ̀ bẹ́ẹ̀ ẹ̀mí rẹ̀ ó balẹ̀ wípé kí ni àǹfààní tó wọ́n bara jẹ́ jù torí pé ọlọ́run ọba ti kọ́ pé ọbọ̀ lọ kò fẹ́ tó nínú eléyìí múmi nínú ṣùgbọ́n kẹ̀kẹ́ rí lọ́ọ́ bara jẹ́ yóò fàtọ̀jẹ́ yóò fàtọ̀rọ̀ ẹ̀yà lẹ́nu lọ́rùn ara rẹ̀ yóò fi ẹ̀tún lọ́ọ́ ẹgbẹ́ ẹnìkan lọ́fà fún un ìtọ́ lọ́wọ́ bá náà èdè inú tọ́lọ̀ ti sọ pé ajaban li amri mu'min inna amrahu kulluhu khayr nǹkan ìmọ̀ni ló jẹ́ kí àlámọ̀rí múmi nìkan tó gbogbo àlámọ̀rí ẹ̀ pátá oore ni wà lẹ́yìn tàdákà ní akadì illa múmi kò sẹ́ni tó nílò ilé àti múmi ìdí ni pé iná kọ̀ọ̀bá ti sọ̀rọ̀ ṣákàrọ̀ bàbá ẹ̀lọ́kọ̀ ìrọ̀lẹ́ tí ìdùnnú bá bá yóò dúpẹ́ fọ́lọ́run ọba ìdúpẹ́ rẹ̀ yẹn yóò tún wá jẹ́ oore lórí oore fún un wà ní àkọ́bọ̀ tó bọ̀rọ̀ sọ́bàrọ̀ bàbá ẹ̀lọ́kọ̀ ìrọ̀lẹ́ tí aburú wá kàn yóò mú sùúrù yóò mọ̀ pátọ̀dọ̀ ọlọ́run ọba ni sùúrù tó mú yóò tún jẹ́ oore fún un ó gbogbo àlámọ̀ rẹ̀ pátá òwúrẹ́ ni. bẹ́ẹ̀ sì ni àdánwò kò ní lé máa bá ènìyàn èèyàn gbàgbọ́ o tàbí kò gbàgbọ́ o gbogbo wọn pátá lọ́lọ́run ti àdánwò kù. ṣùgbọ́n lọ́n sọ fún wa pé wàhálà nàbòlú wọn lẹ́kùn lè ṣe ìmìnà ìkọ́wò wọ́n jù wọ́n lẹ́sìn nínú àmúwárì wọ́n áwùjọ sí wọ́n sàmọ́rọ́ kí lọ́wọ́ bá rí wà bá ṣe sọ́ọ̀bìrì ẹni pé a máa bẹ inú pẹ̀lú nǹkan oríṣiríṣi yálà ẹ̀rù ni àbí ebi ni àbí dúkìá tí ó jóná àbí tẹ́ pàdánù dúkìá àbí tẹ́ pàdánù ẹ̀mí àbí oko tẹ́ ẹgbìn tí gbogbo ẹ̀kọ́ kí àwọn katakọ́ wá jẹ́ ẹ ṣe ìró òdùnú fáwọn onísùúrù àwọn ni alladhina idha asabathum musibatun qalu inna lillahi wa inna ilayhi raji'un àwọn ni tí aburú kan bá kàn wọ́n ìtú wọ́n máa ń sọ ni pé gbogbo wa pátá àtọ̀dọ̀ ọlọ́run dúkìá ìrògbà ọlọ́run wọ́n ilẹ̀ yìí rọ́jù òun gbogbo ẹ̀ pátá ọ̀dọ̀ ọlọ́run náà ni ó ti padà sí ọlọ́run ni uláyíká àlẹ́yìn sọ̀làwátù mẹ́rọ̀bìnrin àwọn wọ̀nyí wọn ni wọn وأولئك هم المهتدون أو وإن يعني منا أو سوى منا ìdínú tí áyà ti wá pé àfihàn lọ́ha wà àfihàn rẹ̀ṣẹ̀ torí pé ẹni tí aburú bá tẹ̀ tó ló sùúrù ó tẹ̀lé tọ́lọ́ ìrọ̀lẹ́ so a ní nǹkan kan tí a lè ṣe ju pé káṣẹ̀lẹ̀ tọ́lọ́ káṣẹ̀lẹ̀ sí òjíṣẹ́ rẹ̀ lọ ìbínú tọ́lọ̀ sí ni wà fi ọlọ́ra wà fi ọlọ́tún فإن توليتم فإنما على رسولنا البلاغ المبين ẹtẹ̀lé tọ́lọ́run ẹtẹ̀lé tójútẹ́ rẹ̀ tẹ́ bá wá kọ̀ tẹ́ gbọ́n wípé ẹ̀ ní tẹ̀lé ẹ mọ̀ dájú bákà pé n tí ń yẹ lórí òṣìṣẹ́ wa kò ju pé ó di iṣẹ́ tá a fún sọ́jẹ́ fún yín ní jíjẹ́ ti pàápàá tí ò ní bí nǹkan kan kù tó bá ti jíjẹ́ fún yín ó ti tán bẹ̀rẹ̀ rẹ̀ ti yín o àmúlò ló kù bọ́bá wù yín ẹ mú lò bọ́bá wù yín ẹ mọ̀ mú lò ìtumọ̀ nìyẹn. àfọ àwọn onímọ̀ yẹn kan ó ní. وأطيعوا الله أيها الناس أتلف الله يوم الدنيا وانقادوا إليه فيما أمر به ẹgbàgbọ́ lọ́wọ́ ọba ẹ̀tẹ̀lé ohun tí ó payé láti rẹ̀ wà náà àní àti tó pọ̀ fún ilẹ̀ mẹ́sìn wà bí òrùlọ́sùnà tí máa bàlágọ̀kùn bí àgọ́sì ẹ̀tẹ̀lé tí òjíṣẹ́ nípa tí

وإنما عليه أن يبلغهم ما أرسل به بلاغا واضحا بيانا إن تنبلوا لي أموري أمي تجيك تجيك يجب يولون كيران kọ́ra èyí tó kọ́ jẹ tó pé pérépéré láì sí ìṣẹ́kọ̀ kù. So lẹ́yìn ìgbà tí ọlọ́run ọba tó ní gbogbo tí wọ́n bá kẹ̀yìn láburú ẹgbà pé pẹ̀lú ìyọ̀dọ̀ ọlọ́run ọ̀dọ̀ ni. ẹ̀wà rí kẹfẹ́ rí ohun gangan ni mùsíbà tó tóbi jùlọ. torí pé nǹkan lé ayé ayé náà ọmọ ṣùgbọ́n kẹfẹ́ rí ń kọ́ ọ̀run ní ìpadàbọ̀ sí rẹ̀ ìbínú tó ti tóbi jùlọ ní mùsíbà. ẹ̀wà rí bàbọ́ pẹ̀lú ọlọ́run ọba ọlọ́run ní yáàdì kọlbà ọlọ́run yóò sọ ẹ̀mí rẹ̀ tójú ọ̀nà torí pé ìmánì ó ní ní ìmà tó tóbi jù kò sí ní ìmà tó tútó lẹ́yìn rẹ̀ náà so ẹlòmíì lè sọ pé tó bá tiẹ̀ wá jẹ́ pé gbogbo tí ń dé bá wa pẹ̀lú ìyàtọ̀ ọlọ́run ọba ni kí wá ní ẹ̀fẹ́ kékeré nítorí pé ọdẹ́sẹ̀ kí sọlọ́run náà ló ń lọ́gbà fún sọdẹ́sẹ̀ yìí àbí kí ni àjùlọ fún lónìí yìí ṣe bọ́ lọ́nà lọ́gbà fún pé kò ṣe ìmọ̀ rẹ̀ ìbínú sọlọ́ fi sọ pé àfi ọ̀nà ẹsẹ̀ ní sọlọ́ wà àfi ọ̀rọ̀ fún ẹsẹ̀ ní ti òjíṣẹ́ rẹ̀ so eléyìí àlàyé ni fún gbogbo ẹrú pátá wípé títẹ̀lé ọlọ́run àti tòjúfẹ́ rẹ̀ ó ní ọ̀nà lásán tó lè tọ̀ láti fi rí ìyọ́nú ọlọ́run ọba kò sí nǹkan míì tó tún ní ìyẹn lọ. Imam az níbi áyà yìí ó ní ọ̀rọ̀ ọlọ́run tó ní innama ala rasulina al-balagh al-mubin ó ní nínú mọ́ọ̀rí àrìsáàlà iṣẹ́ àtọ̀dọ̀ ọlọ́run ọba ló ti wá wàhálà rọ̀túlì albàlá in ti ń bẹ lórí òjíṣẹ́ òyìn tó jíṣẹ́ wà àlẹ́yìnà àtẹ̀sílìm in ti ń bẹ lórí tiwa òyìn kájú bẹ̀rẹ̀ fún iṣẹ́ ọlọ́run ọba. náà lẹ́yìn náà ọlọ́run wa pa wá lẹ́sẹ̀ pé káṣe tàwa kù sí òun ni pé ká gbọ́kàn lọ́lọ́run Allahu la ilaha illa hu وعلى الله فليتوكل المؤمنون ọlọ́run ọba kò sí ẹni tó tọ́ fájọ́sìn fún bí òun nìkan ṣoṣo lọ ọba tó tóbi jùlọ wàhálà lọ ìfàlìyàtàwọ́ tẹ̀lé lérò yìí torí ìdí èyí àwọn olùgbàgbọ́ ọ̀dọ̀ ọlọ́run ọba ni kí wọ́n gbẹ́kẹ̀lé kí wọ́n má gbọ́kẹ̀lé nǹkan kan ju ọlọ́run ọba lọ. àfa onímù yẹn sọ̀rọ̀ ní Allahu wahdahu la ma'budu bi haqqin siwahu ọlọ́run ọba nìkan ṣoṣo ni kò tọ́ kájọ́sìn fún ẹlòmíì ju òun nìkan lọ ìjọsìn òdodo ọlọ́wọ́ ba nìkan lọ́tọ́ sí وعلى الله فليعتمد المؤمنين بوحدانيته في كل أمورهم ọlọ́run ọba nìkan ṣoṣo lọ́tọ́ títí lórí ìgbọ́gbẹ́pẹ̀lé torí pé òun lọ́ba àṣọ ní gbogbo àlámọ̀rí lórí ìrìn olùkan ló tọ́ gẹ́gẹ́ bí ọlọ́run ti ní Rabbul mashriqi wal maghrib la ilaha illa hu fattakhidhu wakila wípé ọlọ́run ọba ibùyọ̀ òun àti ọlọ́run ọba ibùwọ̀ òun la ilaha illa hu kò sí ẹlòmíì tó tọ́ kájọ́ tuntun àyàfi òun nìkan tuntun fattakhidhu wakila ẹmú lágbẹ́kẹ̀lé ẹmú ní alágbẹ́kẹ̀lé ó nìkan ní kẹ́ gbọ́kàn yín lé ó nìkan ní kẹ́ fara yín tì torí pé ó nìkan òun ló lè ṣe ìrànlọ́wọ́ fún yín. orí eléyìí ó ní a ti dúró torí àsìkò tuntun èyí tá a ṣe tó ṣe déédéé ọlọ́run ọba tó fún wa ní lábẹ́ èyí tí a ṣe àṣìṣe. والسلام عليكم ورحمة